tó wọ́n ní tí a bá ṣàdéhùn wọ́n yẹ ká bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ló dífá fún gbogbo ẹ̀yin fáǹsì wa tá a sọ fún lẹ́ẹ̀kan pé a ní pẹ́ padà gorí ètò ọ̀rọ̀ kan lọ ariwo yẹn ń fẹ́ kiri lóòótọ́ ni pé tí rúmọ̀ bá ń lọ káàkiri níta máa ń gbọ́ ni pé òótọ́ ọ̀rọ̀ díẹ̀díẹ̀ máa ń wà nínú ẹ̀ a gbọ́ mo dẹ̀ mọ̀ pé àti ìrí ẹni tó fi ìdí ẹ̀ múlẹ̀ pé bóyá bó ṣe rí nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ìdí nìyẹn tí a fi máa ń gbìyànjú láti fi síta àwọn èèyàn ń sọ káàkiri lórí social media wọ́n ní wọ́n ti lọ sin òkú Mohbad èmi ò gbàgbọ́ o ṣùgbọ́n bá ẹ ṣe ń gbọ́ làwa náà ń gbọ́ èmi ò dẹ̀ gbàgbọ́ pé ó lè ṣẹlẹ̀ torí pé nílẹ̀ Yorùbá ní tá a máa ń gbọ́ ni pé òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọ́mọ bá a ṣe máa ń gbọ́ nìyẹn àwa ń gbọ́ wìrìwìrì wọ́n ní wọ́n ti lọ sí òkú Mohbad mo ní ṣé bàbá yìí náà ló lọ sí wọ́n ní bàbá yìí ò mọ nǹkan kan pa ẹ̀ ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ fáǹsì wa ẹ má gbàgbé lọ́dọ̀ tí wọ́n ń bí ẹ ṣọ̀rọ̀ yẹn ní fifty fifty àwọn kankan bẹ tó jẹ́ pé téèyàn bá gbọ́ olúwẹ̀ àwa ṣe bí ìgbà tí ò gbọ́ ṣùgbọ́n ó ti gbọ́ ẹ wá gbọ́dọ̀ máa spread ẹ̀ káàkiri o ntẹ́kàn sọ ni pé ẹ gbọ́rú mọ̀ pé wọ́n ní wọ́n ti lọ sí òkú Mohbad níta bá lórí ètò lọ́sàn-án yìí lálẹ́ yìí láàárọ̀ yìí pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì wa ni pé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kí lè ro ọkàn yín tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ kí ni nǹkan tẹ́ ẹ rò ẹ̀rí pa àti pín sí méjì tó bá jẹ́ pé lóòótọ́ ni kí ni nǹkan tẹ́ ẹ rò tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ kí lè rí sí i àmọ́ ní tèmi mi ò gbàgbọ́ torí mo lérò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n lè sin òkú Mohbad láì ṣe pé bàbá ẹ̀ wà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá dẹ́ gbàgbé ìyá tó bí Mohbad wọ́n ti pariwo jáde táìmù kan ipe ẹ̀ bá mi bẹ ọkọ mi o kó jẹ́ ká lọ sin ọmọ yìí o bàbá dẹ̀ yarí ó ló máa gba ìdájọ́ òdodo kó tó di pé òun tiẹ̀ sin òkú ọmọ rárá ṣẹ́rí pé ọ̀rọ̀ ti pín sí méjì bàbá yarí o ipe ìdájọ́ gbọ́dọ̀ wáyé mọ̀mọ́ rẹ̀ tọ́jẹ́ ìyá tó bí Mohbad àwọn làwọn ò nídìí ìdájọ́ kankan ń tà wọ́n àfikọ́bọ̀ gbé ọmọ ṣé tó bá jẹ́ pé wọ́n ti wá lọ sin ọmọ yẹn lóòótọ́ táwọn ẹbí bàbá Mohbad bá tó yarí pé àfikàn tó lọ wú òkú padà ṣé kì í ṣe pé bóyá wọ́n kàn fẹ́ mọ́ da òkú ọmọ yìí láàmú báyìí ṣùgbọ́n ní tèmi mo gbọ́ ni o mi ò tí ì gbà pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi tá à ń lọ lórí ètò kẹ́ get ready ẹ̀yin tó bá wá jẹ́ pé lórí YouTube lẹ ti ń wo prógráàmù yìí Omi mì pa ti parí ẹ̀ àwọn tó ń dá sí lọ́wọ́lọ́wọ́ làwọn tó ń gbọ́ wa lórí rédíò tẹ́yìn náà bá fẹ́ máa gbọ́ rédíò wa tẹ́ fẹ́ máa gbọ́ wa live tẹ́ fẹ́ máa gbọ́ àwọn ètò wa ó mì pé nǹkan àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ ṣe ni pé ẹ máa lọ download QH radio lórí play store yín fẹ́yìn tẹ́ ń lo android phone ẹ máa lọ download QH radio lórí android phone yín QH eh, radio lórí play store fẹ́yìn tẹ́ ń lo android phone but ẹ̀yin tẹ́ bá ń lo iphone orí App store tàbí app store yín ibẹ̀ lẹ́yìn tí máa lọ download qh radio tẹ́ bá ti download ẹ̀ tán ẹ wà máa follow àsìkò ìgbà tí program wa máa ń bọ́ sí kí náà lásìkò yẹn ghana time pẹ̀lú uk time òun ló di same for now ẹ máa follow uk time aago méjìlá ọ̀sán uk time sí aago mẹ́fà sí méje ìrọ̀lẹ́ àárín ìgbà tí program wa máa ń bọ́ sí nìyẹn between twelve noon to six pm tàbí seven pm nígbà míì àárín ìgbà tí ètò wa máa ń bọ́ sí nìyẹn kẹ́ máa monitor time yẹn ẹ lọ download app yẹn lórí rédíò ẹ lọ download app rédíò wa lórí play store yín kẹ́ ẹ lọ download ẹ lórí apple store yín kẹ́ wa máa follow twelve noon uk time ẹ̀yẹn wá wo time difference tó wà láàrin uk sí orílẹ̀-èdè ibi tẹ́ bá ń gbé láàrin twelve sí aago mẹ́fà sí méje ìrọ̀lẹ́ lẹ́tò náà máa ń bọ́ sí tó kó tó di pé díje máa fi jẹ́ máa kí ẹ jẹ́ kí sáré jẹ́ iṣẹ́ iléeṣẹ́ oea tí mò ń polówó fún yín tẹ́ ẹ bá gbàgbé mò ń ṣàlàyé fún yín nípa àkànṣe spiritual prayer kan tí wọ́n máa ń ṣe lọ́dọọdún tí wọ́n pè ní ìwúre ọdún tuntun ìwúre ọdún tuntun yìí kò nílò pa tó ń tẹnu mọ́mọ́ a ṣàlàyé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé ọ̀gá àgbà tó níléeṣẹ́ oea wọ́n jogún prayer yẹn spiritual prayer ni ọdọọdún náà dẹ̀ máa ń ṣe ìwúre ọdún tuntun náà pè ibẹ̀ náà ti máa ń gbé àwọn àṣẹ tí wọ́n ń lò ní ayé ìjọ́un ni wọ́n ti ń gbé jáde láti fi wúre fáwọn èèyàn láti fi súre fún wọn ẹni ẹ bá dẹ̀ ti fi súre fún bó ṣe máa rí fún onítọ̀hún nìyẹn ìyẹn ni pé gbogbo nǹkan tẹ́ bá rí pé ń dùn yín lọ́kàn láti ìbẹ̀rẹ̀ ọdún dé parí ọdún ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn níbi ìwúrí ọdún tuntun ti iléeṣẹ́ oea apps on the fifteenth of december fifteenth of december òun ni wọ́n máa bẹ̀rẹ̀ ìyẹn ni pé ọ̀la ni fifteenth of december òun ni wọ́n máa bẹ̀rẹ̀ ìyẹn ni pé ọ̀la òde òní gangan gbogbo ẹni tẹ́ wá wà ní diaspora ẹ nílò kẹ́ lọ sílé fóònù nọ́mbà tí mo máa pè fún yín ni kẹ́ ẹ pè ẹ jẹ́ kán mọ̀ pé kán wúre fẹ́yìn náà pẹ̀lú àwọn àṣẹ ìṣẹ̀ǹbáyé àwọn fóònù nọ́mbà tá a máa pè yín òun lè máa pè wọ́n sí ṣùgbọ́n ẹ̀yin tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ síbẹ̀ tẹ́ fẹ́ witness ẹ̀ gangan pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà on the twenty seventh twenty eighth twenty nine stroke thirtieth of december òun náà máa ṣe prayer yẹn gangan ní ìjẹ̀bú òde ṣùgbọ́n fẹ́yìn tẹ́ wà lọ́nà tó jìn fifteenth of december òun náà máa bẹ̀rẹ̀ tì yín ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n báyìí kẹ́yìn náà gba ìwúre ọdún tuntun ìparí ọdún wọ ọdún tuntun plus two three four nine one five zero four nine one one six nine plus two three four nine one five zero four nine one one six nine ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus two three four nine one five zero four nine one one six nine nọ́mbà kejì ni plus two three four nine one five zero four nine one one seven zero ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus two three four nine one five zero four nine one one seven zero bó ṣe jẹ́ nìyẹn tó díje bàbá jẹ́ ẹ kí àwọn ará lé káwọn ní ètò lọ fáínálì. a kí gbogbo àwọn olùgbọ́ wa pé wọ́n ṣe o àdúpẹ́ o ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tẹ́tí ẹ jẹ́ kó náà tó bá jẹ́ kó náà ló bá yín bí tẹ́ bá ti ń gbọ́ wa ẹ wò ó ntẹ́ gbé wáyé ó ní agbára balógun babájídé lórúkọ mi tí gbogbo yín mọ̀ sí DJ Balógun a ti tẹsẹ̀ bọ́ nú agbami ètò ó dẹ̀ jẹun tó jẹ́ wípé ó bani nínú jẹ́ wípé tó bá jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ hmm. a jẹ́ wípé wọn ò respect àwa Nigerians wọn ò respect àwa tá à ń jà fún. ẹ má gbàgbọ́ pé ọ̀nà méjì ló pín sí. bẹ́ẹ̀ni òun ni mo yẹ sọ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mhm. tó bá jẹ́ pé òótọ́ ni mo tutù sọ tó bá jẹ́ wípé òótọ́ ni. bá a ṣe ń gbọ́ nìyẹn o. bá a ṣe ń gbọ́ àti mo ti gbọ́ tó ọ̀nà mẹ́ta tó dẹ̀ wípé àwa náà ń wò bóyá òótọ́ ni àbí kì í ṣe òótọ́ but àwa ò tí ì rí solid evidence but irú nǹkan báyìí tó bá jẹ́ pé òótọ́ ni n tá à ń gbọ́ a jẹ́ wípé wọn respect àwa tá a jẹ́ Nigerians wọn respect àwa tá a jẹ́ ẹni tó ń jà fún ẹ̀tọ́ wípé wọ́n wípé justice for Mohbad la dúró lé lórí ká tún máa wò ó kì í ṣe wípé bóyá a ní nǹkan kan tá a fẹ́ gbà lórí ẹ̀ a ní nǹkan kan tá a fẹ́ gbà lórí ẹ̀ o a dẹ̀ ní nkankan tó jẹ́ wípé ó máa fún wa àwa ń ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́run ara èèyàn wípé ntí ò tọ́ ò tọ́ ntó tọ́ ló tọ́ tábà wá sọ wípé bóyá lóòótọ́ o bóyá ẹ̀yìn wọ́n ti lọ sin òkú ẹ̀ ń pé bàbá ẹ̀ wà involve á jẹ́ wípé wọn ò respect tradition wọn ò dẹ̀ kó tiẹ̀ possible ìdí tí mo fi ní kò possible ni wípé tábàwòrò lọ ṣé ìyá ló lẹ́tọ̀ọ́ sí pé kó lọ gba òkú ọmọ ìdí mo yẹ dúró lórí pé kò tiẹ̀ possible nìyẹn because ẹ̀tọ́ bàbá ni pé tó bá tiẹ̀ jẹ́ wípé bóyá wọ́n fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀tọ́ bàbá ẹ̀ ni wípé òun ni ó máa give order pé ok fine ẹ lọ gbà tó bá jẹ́ pé wọ́n ti lu ọwọ́ agbára pé wọ́n á lọ gba òkú ọmọ yẹn àwọn wo ló lọ gbà á àwọn wo ló jáde ló lọ ló front. wọ́n mẹ́ṣẹ̀ orúkọ àwọn èèyàn ṣùgbọ́n nítorí pé lọ́dọ̀ tèmi mo rí i pé kò ń ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ kò jẹ́ kí n fẹ́ dárúkọ àwọn tí wọ́n mẹ́ṣẹ̀ ṣùgbọ́n èèyàn mo kàn fẹ́ kẹ́ ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe gbọ́ àwa náà gbọ́ ṣùgbọ́n ní tèmi mo lérò pé bàbá ọgbọ́n gbọ́dọ̀ wà ń bẹ̀. so mi wà lérò pé lórí justice wọ́n bá lọ tọ́ba tó ní wọ́n rántí kankan autopsy ò ti jáde. bẹ́ẹ̀ni àbí. wọ́n lè lò ti jáde síbi kan but kò tí wà official. so autopsy ò ti jáde. bẹ́ẹ̀ni tọ́ba lọ sí ọmọ tọ́ba ní wọ́n tún rántí kinní kan pé wọ́n tún fẹ́ wò ṣé wọ́n á tún lọ wú. so èmi ò gbàgbọ́ ṣùgbọ́n nǹkan tá a fẹ́ trò sí ẹ̀yin ara lé ni pé tó bá jẹ́ pé lóòótọ́ lórí bẹ́ẹ̀ tí wọ́n ti lọ sin òkú ẹ̀ ẹ jẹ́ àmọ́ èrò yín kílẹ̀ kílẹ̀ rò yìí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ kí ni nǹkan tẹ̀ rò sí ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ nígbà tí. tó bá jẹ́ pé lò kí pé kò wá ṣe bẹ́ẹ̀ yẹn o máa rọ àwọn tí ó ń yá lára wọn pé kó tètè lọ sin ọmọ yìí padà nǹkan kan pé kó ní sùúrù. lóòótọ́ ṣé àwọn ni nígbà tó kọ́kọ́ sin tó kọ́kọ́ sin gbà yẹn tó wá lọ wú jáde ṣé ìdùnnú wọn ni pé bó ṣe lọ tún wú ṣe bóyá kọ́ ti ká ti gbàgbé ẹ̀ ká ti tó bá yẹ pé a ní nǹkan kan ta fẹ́ gbà lórí ẹ̀ gẹ́gẹ́ bíi pé a fẹ́ gba justice or we want the culprit to be brought to book pé bóyá a fẹ́ a fẹ́ a fẹ́ ṣé kínní a ní ẹ bá sọ yìí pé kọ́ lọ wú òkú yẹn jáde nígbà tó dẹ̀ ti tó ti tún òkú yẹn wú ni tó ti wú òkú yẹn then wọ́n láti ní sùúrù wọ́n láti ṣe sùúrù láti ṣe gbogbo ohun tó bá necessary tó bá tó bá jẹ́ wípé over pertaining to this issue nígbà tá a ti ro kòdòrò ọ̀rọ̀ a ti rí anything tẹ́wá ní pé kọ́ lọ sí òkú nígbà tó bá sí tó bá tún wá rántí pé ó ní nǹkan kan tó yẹ kó ṣe ṣàtúfẹ́ lọ́ọ́ máa tún òkú wú ni ṣàtúfẹ́ máa tún òkú sí ni so ẹ ní sùúrù ẹ jẹ́ kí wọ́n fi kọ́ take time wọn wípé ok fine wọ́n ti ṣe tán kò sí kankan mọ́tọ́ ń wá mọ́ níbi kankan. pàápàá jùlọ autopsy. pàápàá autopsy. because lọ́jọ́ sí tí wọ́n lọ wòkú Mohbad autopsy ni wọ́n ní wọ́n fẹ́ ṣe fún tí wọ́n fi lọ wòkú yẹn jáde now wọ́n wòkú jáde tán wọ́n ṣe autopsy àti result tọ́ba ti sọ pé autopsy yẹn kò jáde mọ́ o ó kì wọ́n fẹ́ tó lọ ṣe mí. wọ́n fẹ́ lọ ṣe mí ṣé tó fẹ́ lọ tó kù wò ni. ṣé wọ́n á tó lọ tó kù wò ni ìyẹn mo ṣe ni pé àgbékalẹ̀ yẹn a gbọ́dọ̀ gbé yẹ̀ wò tó bá jẹ́ pé lóòótọ́ ni pé wọ́n ti gbé òkú fún wọn kan lọ sin tá a lálẹ́ dálẹ́ bì ṣé àwọn tó kóra wọn jọ tí wọ́n rò pé àwọn ò fẹ́ dóde ìdájọ́ ṣé wọn ní ká dálẹ̀ bì ni àbí àwọn tó gbòkú lé wọn lọ́wọ́ hmm. tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ kí la fẹ́ sọ pa ẹ̀. ẹ̀ẹ́ nígbà tí ìṣẹ́rí àárín ẹ̀ nígbà tí wọ́n máa lọ wú òkú i'm sure wọ́n wọ́n pe bàbá ẹ̀ wọ́n kò sí ni wọ́n máa wọ́n máa kọ́ concept bàbá ẹ̀ pé àwọn máa lọ wú òkú yẹn and all those things so tó bá ní pé wọ́n release òkú yẹn fún anybody tí bàbá ẹ̀ ò dẹ̀ wà awẹ́ problem ni ó yẹ kí bàbá ẹ̀ sú ìjọba fún yẹn kí bàbá Mohbad kó sú ìjọba fún yẹn wípé wọ́n rìlíìsì bọ́dì yẹn fún ẹni tí ò yẹ rárá. káwá sọ pé bóyá wọ́n fẹ́ lọ wọ agbára àbí nǹkan there are millions of Nigerians out there tó yẹ pé wọ́n dúró nídúró wípé ibi tó bá fẹ́ ibi tí ọjọ́ yìí bá fẹ́ lọ we are ready to go with it ẹ dẹ̀ má gbàgbé mo mọ̀ pé àwọn kan mọ̀ máa sọ pé à ìjọba wo ìjọba ṣé ẹ lè bá ìjọba jà ni ẹ má jẹ́ kí kíní yẹn wà ní orí wa wípé à lè bá ìjọba jà because international international bodies ń wò wá tó bá dẹ̀ kọ kàràǹgídá international body á dá sí i ń pé kí ni tó ṣẹlẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé Nàìjíríà ń ṣe orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n lè buyan wa kéré ní tó ń sọ̀rọ̀ internationally. so tó bá tírù nǹkan tírù wà ìbàjẹ́ yìí tó bá ń ṣẹlẹ̀ táwa sọ pé àlèbájọba ṣe nǹkan kan àlèbájọba fa nǹkan kan we can we can do àlèbájọba fa so many things ká padà sórí pé bóyá ó lè jẹ́ òótọ́ tó bá jẹ́ òótọ́ á jẹ́ wípé ìwà bàjẹ́ tó jẹ́ wípé kò kò tí ẹ yẹ kó bá nínú àwùjọ wa olùdarí sọ pé tó bá jẹ́ tòótọ́ bọ̀ lọ́kàn tèmi èmi bìlíìfù pé kò lè jó because àwọn wo ló fẹ́ àwọn wo ló fẹ́ lọ gbà á ìdí tí mo fi ní àwọn wo ni wọ́n ní ẹ̀tọ́ sí ṣàbúrò la máa ló gbá front ni àbíyà la máa ló gbá front àbíyàwó ló fẹ́ lọ gba òkú ọkọ ẹ̀. àbáná ló fẹ́ lọ gba òkú ọkọ ọmọ wọn. ẹ mọ̀ wọ́n dárúkọ wọn níyàwó ìyá àbúrò àtàwọn kan mo ní mo gbọ́ ní èmi ò gbà èmi ò gbà eh, ṣá. so tó bá lè lọ jẹ́ wípé òótọ́ ni ṣé wọ́n ní ẹ̀tọ́ ṣé wọ́n ní right láti lọ ṣerú nǹkan báyìí kí nìdí tí wọ́n fi lọ ṣe wọn ò lè sọ fún mi pé eh, àwọn tètè fẹ́ kó lọ sùn ọmọ ọlọ́mọ ti sùn already is dead and gone ntó pálá ń wá kásẹ̀ wá sọ pé bóyá ntó kọ nìyẹn but nkókó ṣàlò ṣokùnfà ntó kọ. Hmm, ta ló mọ̀ bóyá december lọ́lọ́ ní ló kọ́ lẹ̀ tẹ́ pa ní september. so these things all these things àwọn èèyàn wọn láti kọ̀tẹ́ àwọn kankan tó jẹ́ wípé n tí ò bá proper kò yẹ kí wọ́n máa aláwẹ̀ láwùjọ wa irú nǹkan báyìí ò wà proper èmi dẹ̀kẹ̀rẹ́ àì tó bá lọ́jọ́ òótọ́ ni àì alájì awo ọ màá rọ màá rọ dádì Mohbad wípé lóòótọ́ wọ́n lè sọ pé ẹ nǹkan ó ń ṣẹlẹ̀ ń sìn àwọn èèyàn ò sọ̀rọ̀ pé kò dáa o hmm. but tí lọ́sùtù bá wá wà ń bẹ̀ bóyá wọ́n wá gbé wọn lọ ilé ẹjọ́ lórí ẹ̀ wọ́n wá sọ pé ẹ ó fẹ́ fi pawó ni another state. Hmm, wọ́n lè ní à ẹ̀ ń gbéyàwó ọmọ yín lọ sílé ẹjọ́ ẹ̀ ń gbéyàwó yín lọ sílé ẹjọ́. ẹni dẹ̀ ń ṣe tí ò da. ọ̀rọ̀ yẹn dàbí pé tí èṣìṣe máa ń jẹ légbò ẹnìkan kan ò ní sọ̀rọ̀ nígbà tí légbò tó bá wá bẹ̀rẹ̀ sí pa èṣìṣe àríwá wa ta because mo sọ fún nìkan pé up till now rumor ó jẹ́ nǹkan tí èmi máa ń slow kí n tó tẹ̀lé ṣùgbọ́n tá a bá gbọ́ a máa sọ fún pé a gbọ́ nǹkan báyìí ṣẹ́yìn náà gbọ́ but a gbọ́ ni ẹ mú dání in case tó bá jẹ́ kí bẹ́ẹ̀ ló ṣe é lóòótọ́ but for now ẹ jẹ́ ká kàkó nǹkan tá a gbọ́ torí tó bá lọ rí bẹ́ẹ̀ yẹn ìdójútì ńlá ni fún nàìjíríà odidi ẹjọ́ tó tó báyìí autopsy ò jáde wọ́n béèrè DNA wọ́n ní kò sí nǹkan tójú àwọn ò ní ṣe gbogbo ìjókòó corona wọ́n da gbogbo ẹ̀rú kò wáyé tá a bá tó wá gbọ́ pé wọ́n tó gbókù fún ìyá ọmọ abẹ níbọdì pé ó yẹ tó lọ sin ó ti ṣó pé wọ́n ti rí wa pé kò sí tá a fẹ́ ṣe. so wọn ò respect wa nìyẹn. definitely àti mọ̀ pé òkè ṣerú bẹ́ẹ̀ ṣe fẹ́ máa paint nàìjíríà nìyẹn. nàìjíríà nìyẹn. gbogbo àgbáyé ń wo ọ̀rọ̀ Mohbad ẹ sàṣin ọjọ́ sí tó jẹ́ pé àfẹ́kírú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ bóun náà ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn ọlọ́màjì àrí ogun tí àwọn kan fi ló yá àfẹ́ gbẹ̀sán Mohbad kẹ́ wá gbọ́ pàǹkan tó ń para wọn ládùúgbò ẹ̀mí kan ló gbọ́ àfẹ́ kó tó di nǹkan tí ogun lọ́gọ̀ tó máa máa tẹ̀lé ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. so lórí iṣu yìí lọ́dọ̀ tèmi o tó bá jẹ́ pé òótọ́ ni tó bá jẹ́ pé òótọ́ á jẹ́ wípé Nàìjíríà ti bàjẹ́ tó ń sọ. So mo ṣe máa believe ẹ nítorí mi believe pé nàìjíríà ò tí ì bàjẹ́ débẹ̀ kò dẹ̀ possible because no matter how ibi tó ti lọ gbòkú and all those things wọ́n máa béèrè bàbẹ́ ẹ̀ tọ́ba ni wọ́n lu ọwọ́ agbára wọ́n fi gbé and all those things a jẹ́ wípé ìlú yẹn ti dìlú tó jẹ́ wípé alágbára nìkan ló lè survive nínú ìlú yẹn. a ti ṣojú òpó lẹ̀ plus two three three five seven eight four eight two nine eight zero ẹ̀yin tẹ́ bá wò wá lórí YouTube ẹ má pè wá o a ti parí programu yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn tó bá ti jẹ́ pé YouTube lẹ ti ń wò ẹ má wulẹ̀ pè wá voice note ní kẹ́yìn fi ránṣẹ́ but ẹ̀yin tó bá pé rédíò lẹ wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin lẹ lè pè wá ṣùgbọ́n ẹ̀yin tó bá pé program tá à ń ṣe yìí orí YouTube lẹ ti ń wò kẹ́ ẹ gbà pé a ti parí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí rédíò voice note lẹ́yìn lè fi ránṣẹ́ sí wa but ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́ lórí rédíò ń sìn ẹ̀yin ní kẹ́ pè wá plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero lórí whatsapp nìkan lórí whatsapp nìkan plus two three three five seven eight four eight two nine eight zero bó ṣe jẹ́ nìyẹn o ẹ̀yin ará nàìjíríà jọ ẹ bá wa wo sáfíìsì kò ṣe dáadáa so that kò ní dàbí pé kọ́ọ̀dù àkàn máa jára wọn àbí a máa dìra wọn lọ́wọ́ yes. sẹ́ẹ̀dì gbogbo àwọn kìíní gbogbo àwọn iṣu yìí hmm. Hmm. ewúrẹ́ tó ewúrẹ́ tó wọlé tó wọ̀ sọ aláwo ni o táláwo ò bá ṣọ́ra ó máa jẹ gbèsè wọ́n máa jẹ gbèsè seriously. Hmm. tí ewúrẹ́ bá wọ ìsọ aláwo tí wọ́n ti ń tàwó tán gan-an táláwo ò bá ní sùúrù. àti sójú òpó lẹ́wọ̀ plus plus two three three five seven eight four eight two nine eight zero whatsapp nìkan. èmi bìlífù pé gbogbo ohun tó ń lọ yìí fine àti ní concrete evidence ń pé kinní kan igbá kan àwo kan àwọn nǹkan tá a dẹ̀ need tó jẹ́ gẹ́gẹ́ bí truth ó wà lọ́wọ́ lady yìí which is ìyàwó Mohbad àti ìgbọ́ àdẹ̀ tí believe mo dẹ̀ máa rọ̀ wọ́n mo máa bẹ̀ wọ́n pé kó jáde kó sọ̀rọ̀ kó dẹ̀ kó sọ the necessary things kì í ṣe pé kó máa fi ọ̀rọ̀ wáwẹ́wàá kó máa sọ tí ò tiẹ̀ yẹ kí wọ́n máa sọ. torí ọmọ kan péré náà lọ síbi tí gbogbo ẹ̀rí báyìí tó ẹ wá imagine wípé sẹ́mọ́ yẹ àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n yìí ọkọ wọn kú hmm. wọ́n bímọ mẹ́ta hmm. fámìlì rẹ̀ gba ògbógun lọ́wọ́ wọn tó bá jẹ́rú fámìlì yẹn ni Mohbad ẹ eh, ni Wùnmí wà kí làwọn èèyàn máa sọ wọn á ní wọn fẹ́ fọwọ́ lágbá lójú. ah ìyẹn máa lè díẹ̀ tó máa sọ nìyẹn. hello. hello. ẹ káàsán o. ẹ kúrò ní o. ẹ ṣeun ẹ bá wa dá sí i. hello sir. Ismaila Adébáyọ̀ ló sọ̀rọ̀ láti Kaduna Nàìjíríà. ẹ ṣeun ó yẹ bá wa dá sí i. hello. à ń gbọ́ yín. ẹ ẹ kú iṣẹ́ olóòtú ẹ ṣe sà. nǹkan tí mo rí sí ọ̀rọ̀ tẹ́ ẹ dá tẹ́ ẹ gbé kalẹ̀ olóró ti dùn ṣé wà pẹ̀lú mi o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n ti sin òkú Mohbad so a jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tá ń sọ lórí Wùmí àti gbogbo ẹ̀sùn tí a fi kàn án pátá òtítọ́ ni kò tiẹ̀ yẹ kó bá wọn dá sí pé kán lọ sí òkú kán lọ sí òkú lásìkò yìí ṣé bọ́ọ̀ ló ń pariwo níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀pẹ̀ pé kí wọ́n wá justice fọ́kọ òun ó ṣe lọ ó yà mí lẹ́nu fún ìyá ẹ̀gán náà nígbà tó sọ gbogbo ẹ̀ ipò òun bẹ bàbá ẹ̀ kán lọ sìnkú tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n ti sin òkú Mohbad o a jẹ́ pé gbogbo ẹ̀sùn tí bàbá Mohbad tó fi kan Wùmí àti tí ó fi kan ìyàwó rẹ̀ tó jẹ́ ìyá Mohbad òtítọ́ ni so ẹ jẹ́ kí n mọ́ kí má gba àsìkò yín torí àwọn mi tó bá fẹ́ pè wọlé. ok ẹ ṣeun ẹ ṣeun sà láti Kaduna láti Kaduna lọ́hùn ẹ ṣeun ẹ dákun ẹ ṣọ́ra fún Boko Haram o ojú ò ní tí ìtọ ọ̀rọ̀ lẹgbọn tó sọ yẹn. bẹ́ẹ̀ni o torí tó bá jẹ́ wípé bóyá wọ́n fẹ́ ẹ̀yìn wọ́n fẹ́ gba ogún lọ́wọ́ ẹ̀ tí wọ́n fẹ́ ṣe ní ìṣe wípé ẹbí àwọn ní nǹkan kan wọ́n á ti wọ́n á ti gbé wọn wọ́n á ti gbé wọn lọ kọ́ọ̀tà náà lọ́sẹ̀ bọ́ ṣé gbogbo nǹkan tó ń wá ń ṣe yìí ṣó bójú mu. ìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni ṣá. tó bá jẹ́ pé lóòótọ́ ni o hmm. òun la ṣe ń sọ. torí mo ṣì máa ń rìpítì tó bá jẹ́ pé lóòótọ́ ni because àwa rí i pé kò nọ́mà kò ń ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀. kì í ṣe nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ àtọ̀. Ah, lábẹ́ bó ti wulẹ̀ kórí bàbá ọmọ ó gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. nípa ẹ̀. bàbá ọmọ gbọ́dọ̀ ẹlẹ́ka sàn o. ẹ kúrọ̀lẹ́ sà. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kú ètò. ẹ ṣe mà ẹ ṣe mà ẹ bá wa dá sí. ṣé ẹ rí èmi ò lè sọ pé rọ ni ọ̀rọ̀ pé wọ́n ti sin àbí òótọ́ because mo gbọ́ programu yèyé kú dílé nì tí wọ́n máa yẹn sọ pé bàbá Mohbad wọn jẹ́ kó rí òkú ọmọ yìí pé gbogbo ẹ ṣe ń gbọ́ mi olóòtú. ń gbọ́ yín dáadáa à ń gbọ́ yín dáadáa. pé gbogbo effort máa yẹn láti rí òkú ọmọ ẹ̀ pé àwọn èèyàn ní pé kó lọ wo ara ẹ̀ kán wo bó ṣe rí nǹkan kan pé wọn ò fún màá yẹn ní access ṣéṣe ọwọ́ agbára náà ló tó bẹ́ẹ̀ tó ó possible bóyá wọ́n ti lọ sin òkú yẹn lóòótọ́ ni wọ́n ṣe fún màá yẹn ní access. wọ́n ní wọ́n fún ní access láti rí òkú yẹn bẹ́ẹ̀ni nǹkan tí èmi ni mo sì wo kinní yẹn fáwọn mo lè lọ wá lórí fóònù mi kí n send link yẹn sí i èyí kúdí ló ṣe ń sọ̀rọ̀ yẹn lẹ́nìí hmm. pé wọn jẹ́ kí bàbá Mohbad rí òkú ọmọ ẹ̀ pé ṣèbí tó bá ṣe autopsy wọ́n máa là á níbi ọrùn kọ̀ọ̀kan ni pé so kí wàá ní reason tí wọ́n ṣe jẹ́ kí màá yẹn rókú ọmọ ẹ̀. Hmm. ok àmọ́ síbẹ̀síbẹ̀ náà. No ẹ̀yin náà sọ pé òótọ́ ni ẹ̀ẹ́dẹ̀ sọ pé rọ́ ni. èmi ò sọ pé òótọ́ ni fifty fifty bẹ́ẹ̀ ṣe ní bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún wa fifty fifty ni. ẹ̀yin QH radio family fifty fifty nìkan tá a bá ti fojú rí o. tá a bá ti fojú rí tá a lè ṣe. wa rí àbáwọn débẹ̀ Ọlọ́run ṣàánú wa. ẹ ṣe mọ. ṣé ẹ rí ẹni tó bá ní evidence yẹn nìkan ló lè ní ẹ wo ọ̀rọ̀ yẹn ń ṣe fifty fifty hundred percent ló ń fún un èmi fẹ́ tí gbogbo wa bá dàgbà tábà darúgbó tóra àmà darúgbó ti wà àtàwa àti gbogbo àwọn fáǹsì wa èmi ò fẹ́ ká lọ sọ́wọ́n àpáàdì èmi ò dẹ̀ fẹ́ kí eh, mi fẹ́ ká gbẹ̀sẹ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ ló fi jẹ́ pé nta bá rí òun lọ ẹ̀ka sọ èyí tá a bá gbọ́ tá a confam tàbí tá a ti rí òkodoro a máa jẹ́ kó yé wọn pé a gbọ́ ni o bóyá lóòótọ́ ni bóyá rọ́kọ́ àwa ò tí mọ̀ hmm. so mo fẹ́ kí gbogbo èmi àtàwọn fáǹsì wa pátápátá ní gbogbo àgbáyé èmi ò fi ká lọ sọ́run àpáàdì nítorí ọ̀rọ̀ lọ́rọ̀ tá a bá wá fẹ́ lọ ọ̀rọ̀ tá a bá ti rí fifty fifty ni ṣé ẹ rí lè ta bá ti wá rí àwọn àjáde tán ẹ̀yẹ wo ọ̀rọ̀ tí ó clear sí wa ń sìn pé ìwọ ti rí fídíò ẹ̀ ó dàbí ọjọ́ tá a sọ̀rọ̀ yá Mohbad tẹnìkan ní ha kò yẹ ká sọ̀rọ̀ ya mubadi bóyá wọ́n ń parọ́ mọ́ ni mo ní ah ìgbà tí mi ò mẹ́mu yó ebi fídíò wọn la rí kò ń ṣe pa rí fídíò ẹni tó sọ̀rọ̀ wọn tí wọ́n la rí tí wọ́n ní ẹjọ́ o ẹ bá wọn gbókù o àfẹ́ lọ sí o ó shock everybody ẹ̀yin olólùfẹ́ wa nọ́mbà tá à ń lò ní studio àti ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò òun náà ni ọ̀rọ̀ sísìn tí wọ́n ní ó dàbí pé wọ́n ti lọ sí òkú Mohbad àwa sọ lọ́dọ̀ tí wọ́n bí pé àwa ò gbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtẹ̀wá jẹ́ fáǹsì wa àwa taari ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ yín pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí kí ni nǹkan tẹ́ ẹ rí sọ̀rọ̀ náà tí ò bá dẹ̀ rí bẹ́ẹ̀ kí lẹ lè sọ torí wọ́n ní ìjẹ́rìí ayé ìjẹ́rìí kìí ọmọ ẹ̀ ń bọ̀rọ̀ kọ̀bọ̀. inquest and everything I think everything have to die down. ìjókòó lè wáyé mọ́ nìyẹn. ìjókòó gbọ́dọ̀ wáyé mọ́ nìyẹn. Ah, because nkálukú ti mọ̀ pé. Ijoko got away money because I don't see the reason why they will still be have to be chasing things that are not real. Ó dìgbà tí wọ́n ṣẹ́ni tó fi dídé mi o. Dàtí ṣe pé bí àjọba ní kọ́ mú mọ́ṣúárì wá àbí sọ́tún màmá sanwó mọ́ṣúárì. Ìjọba ló kókù lọ bẹ́ẹ̀. Ẹ̀ tó bá jẹ́ pé private ni wọ́n gbé lọ wọn á sanwó ṣùgbọ́n tí ìjọba ní ìjọba tiẹ̀ ní sanwó tá ń lò kúta lónìí bí ẹgbẹ́ sí ìjọba lónìí gbogbo rẹ̀. tó náà mo yẹ sọ pé tó bá jẹ́ pé wọn bá gbé lọ private ìjọba ló máa ma sanwó yẹn. débi débi pé kápẹ́ private ìjọba ni ó dáhùn fún so débi débi pé kò ń ṣe private ni wọ́n gbé lọ so nọ́mbà tá ń lò òun náà ni plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero nọ́mbà yìí ẹ máa bọ̀rọ̀ ìbòdì. so gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lọ pé tó bá jẹ́ tó bá fi dídé mi o tó fi dídé mi o tó ṣe bí mi o wọ́n máa láti ṣe gbogbo investigation tó fẹ́ ṣe tán kókó yẹn tó wọlé bó ṣe yẹ kó rí nìyẹn. kókó yẹn tó wọlé. kódà gan ìgbàgbọ́ wa ni pé. àti máa bá ìgbẹ́jọ́ yẹn dé ibi tó jẹ́ pé àti máa mọ̀ pé no. ibi tọ́rọ̀ ti wá rè. ibi tọ́rọ̀ ti wá rè. tó bá àmọ́ pé ókè àṣírí ọ̀dọ̀ lọ́wọ́ ni tó bá dẹ̀ jẹ́ pé kí wọ́n pa by mistake ni àmọ́ pé ókè àṣẹ nìyí ò mọ̀ mọ́ àwa mọ̀ pé ókè àṣẹ àwọn tá a ronú ẹ̀ sí àṣekò ṣàwọn àṣẹ báyìí ni ókè àjẹpẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ àmọ́ pé ibi tí ìdájọ́ lọ òun lélẹ̀ ẹ̀ lọ́ọ́ kúrọ̀ lẹ́wọ́ ẹ kúrò lẹ́mà. ẹ kúrò lẹ́ olóòtú. ẹ ṣé mà. ẹ ǹlẹ́ sá o. yẹ sá ẹ kú ẹ kú ọ̀rọ̀ nàìjíríà. ẹ ṣé mà ẹ kú ọ̀rọ̀ ọmọ. gbogbo wa ò ní fi irú ẹ̀ gbà. tó bá jẹ́ wípé lótìtá àti lódodo ni wọ́n sin Mohbad láì jẹ́ kí bàbá ẹ̀ gbọ́ á jẹ́ pé ó burú gidi gan ni á jẹ́ wípé ó burú gidi gan á jẹ́ wípé nàìjíríà ti ní ìdí bíbẹ̀rù seriously pátápátá which tí èmi doubt gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń sọ pé fifty fifty èmi ní ìgbàgbọ́ pé wọn ò tiẹ̀ èmi ní ìgbàgbọ́ pé wọn ò lè sin Mohbad. pé wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ dán wò. wọn ò má tí ì ṣokò adìyẹ tí ìdẹ̀ ṣe òru náà máa lọ sí wọn ò ní sí Mohbad káyé má mọ irú àwọn information oríṣiríṣiríṣi táwọn èèyàn máa ń pàṣẹ lágbàtọ̀rọ̀ Mohbad ti délẹ̀ mo kàn máa ń wo a lot of people nǹkan tó máa ń sọ ni sẹ́rí iléeṣẹ́ yìí ò ní dàrú o. àmì mà. iléeṣẹ́ yìí ò ní bàjẹ́. àmì mà. sẹ́rí ibẹ̀ ṣe ń ṣe ń bẹ̀ yẹn ni kẹ́ ṣe máa ṣe. ẹ ṣeun mà. kí ni mo sọ fún yín. ẹni bá a ti ń ṣe ni ká ti máa ṣe. Hmm. bẹ́ẹ̀ ni ewu tẹ máa ṣe àtẹyìn àtàwọn yòókù yín hmm. ẹ ṣe ń ṣe tẹ ṣe máa ṣe because ọ̀rọ̀ yín ó máa ń wọ tí àwọn èèyàn ètò yín dẹ̀ da gidi gan gbogbo nǹkan tẹ̀ ń ṣe ló da in fact èèyàn lè gbá mọ́ ẹ tèkínní máàkì tíṣà tán ni èmi fún yín ninety nine percent mi o fún yín because ẹ máa ń sọ̀rọ̀ pípé nínú ibẹ̀ yẹn mo kò lè sí Mohbad bẹ́ẹ̀ mo tiẹ̀ jẹ́ ọmọ adìyẹ ẹ máa ah, fẹ́ ah kódà <laughs> wọn gbọ́dọ̀ tó. ẹ wo nígbà tó kọ́ lọ sí kóòtù àkọ́kọ́ gbàrà ẹ wo àwọn bloggers wa yìí pàápàá yìí tó dálẹ̀ náà ọ̀rọ̀ ọmọ yìí òun ló pọ̀ jù èyí tó hmm. bàjẹ́ nu kéètì òun ló pọ̀ jù ẹ wo èyí tó jáde obìnrin kan báyìí tó jáde sórí kínní tó sọ pé Wùmí ti lọ sí Amẹ́ríkà lọ́ẹ̀. Eh, bẹ́ẹ̀ ni Canada bẹ́ẹ̀ ni tó dẹ̀ sọ tó dẹ̀ tún dún ẹnu mọ́ bẹ́ẹ̀ ni wípé òun ló sì mú mi lọ sí airport tó dẹ̀ mú gbogbo àwọn èèyàn tó scatter everything <laughs> at the end of the day ìjọ kejì adẹ̀rí Wùmí kóòtù. bẹ́ẹ̀ ni. irú gbogbo àwọn orú blọ́gà bẹ́ẹ̀ ṣe lè kọ́ máa rìpọ́ọ̀tù wọn. tá a bá ti wá tẹ̀lé tá a bá ti tẹ̀lé irú yẹn sìn fake information la tẹ̀lé. bẹ́ẹ̀ ni sà so irú eléyìí yìí o ẹbẹ ṣe sọlọdọ tiwa o àwa ò ń jẹ ní tààtẹ ní sọpá agbọra. bẹ́ẹ̀ni. because kò possible. kò possible. reason tó fi jẹ́ kí bàbá ẹ̀ rí gbogbo àwọn alágbára tó wà nàìjíríà ọlọ́wọ́n àbá agbára lọ́wọ́ wọn. àmín. àwọn ló yẹ tí wọ́n fi jẹ́ kọ́ rí but kí alọ́ba tó túbọ̀ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Hmm. gbogbo ẹni tí ó dúró tó sọ pé àtòkú àtòyẹ Mohbad òun máa bá a kanlẹ̀ táwọn ọba lè mú wọn ọlọ́run lè mú wọn ọba tó mú ni tá kì í gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ó lè mú wọn ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀. bẹ́ẹ̀ ni mà. ẹ máa fi tó lọ sà. ẹ ṣeun ẹ ṣeun. Ah, ṣe rí fáǹsì wa mo mo cherish wọn púpọ̀ wọ́n ní bí èèyàn bá ṣe rí bẹ́ẹ̀ náà làwọn tí ń tẹ̀lé àṣírí ìjẹ́ ẹ̀mọ̀ pé tó bá jẹ́ pé èpè àwọn èpè ńláńlá la máa ṣe ń bí àwọn elépè náà ni ó tẹ̀lé wa <laughs> nígbà bá dọjọ́ gbèǹde olú èèyàn kan tó wọ̀run apáàdì báyìí <laughs> àtàfáàsì àtẹ̀tì <laughs> a lè torí pa fẹ́ sọ̀rọ̀ ká má sò tọrọ nígbà tí wọ́n pè wá ẹjọ́ Alhaji Quadri ẹ mọ̀ bá wa pariwo ẹ̀ pé Wùmí ti sá lọ Canada mo nígbà tí èsì pé ẹ fi kan ẹnu bó ní sá máa kéde yìí ṣe máa bá sọ pé Wùmí sá lọ Canada ṣé mi rí ní airport ni àwa sọ fáwọn èèyàn jọ yẹn à ń sọ fáwọn èèyàn jọ yẹn pé ọlọ́pàá Nàìjíríà wọ́n lè wọ́n tiẹ̀ wá lè bara wọn lórúkọ jẹ́ títí tí débi pé káwá ní kí Wùmí máa travel nírú táìmù yẹn mo ní kò possible kéèyàn tí arúgbó fẹ́ jẹ wàá ṣèlú tán yányán lásìkò tọrọ ń gbóná tó ń jóyàn lọ́wọ́ káwá ní kí Wùmí máa travel out of nàìjíríà gbà yìí. Ah, ah. wọ́n lè ní wọ́n lè máa gbèjà ẹ̀ka máa support ẹ o bò wọ́n jọ máa jókòó síbẹ̀ ni. wọ́n á dẹ̀ wò títí títí á gba airport. ẹ wá wo òkú Mohbad tá à ń sọ yìí láfi ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ah, ẹ má bu àwọn tó lọ gba òkú o àwọn tó gbókùn lé wọn lọ́wọ́ la máa bu o báwo lọ́lọ́pàá tá a bá wọn tó wà ní ìtajà ọ̀rọ̀ yẹn tíjọba ṣe máa fọwọ́ sí. irú nǹkan bẹ́ẹ̀ yẹn. tó bá tẹ̀ wá jẹ́ pé fẹ́ sin òkú yẹn tipátipá ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa pàṣúwìdì bàbá ọmọ ni bó ṣe kẹ́ ẹ máa bẹ̀ bẹ́ ẹ̀dẹ̀ tírẹ́tìnì ẹ̀ bẹ́ẹ̀ ṣì bẹ̀ ni tí ọ̀sán fi sọ pé òun ti gbọ́ kò ń ṣe pé kí bàbá ọmọ wà níbì kan tó ti mu kókó àtàwọn nǹkan míì kọ́ ya ní kọ́kẹ́kọ́ wọn ti lọ sin ọmọ tí family ẹ̀ bá wá jẹ́ family to strong àwọn náà bá tún dìde pé àwọn tó fẹ́ wù kú padà irú drama wo la wá Nàìjíríà yẹn ẹ̀yin olólùfẹ́ wa nọ́mbà tá à nìyẹn o tún ti ṣojú òpó lẹ padà plus two three three five seven eight four eight two nine eight zero à ń gbọ́ ni àti ìgbà ah, ah. ìtìjú ńlá ni fún nàìjíríà. ìtìjú ńlá ni fún nàìjíríà wá jẹ́ pé mo èmi kan wá gbàgbọ́ wípé nàìjíríà ti bàjẹ́ because èmi sì máa sọ fáwọn èèyàn pé nàìjíríà ò bàjẹ́ mo dẹ̀ máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé no Nigeria has, still has that potential àwa jẹ́ pé tó bá jẹ́ wípé wọ́n lọ jẹ́ pé ah, ah. òótọ́ ni. ìtìjú ńlá ni. Ah, kìtú ṣe ìtìjú nìkan àwa jẹ́ pé ìlú yẹn ẹ ti ní a máa ṣe pé. ẹ má ṣe ẹ má ṣe ẹ fẹ́ ṣe pé mi. mi kì í ṣe pé. kí ni a fẹ́ sọ ẹ má ṣe pé ṣe fẹ́ ṣe pé mi. mi ṣe pé sẹ́yìn kò fẹ́ sọ ọ̀rọ̀ lásán náà ni. ọ̀rọ̀ yẹn jẹ mí pè. ó fẹ́ resemble ẹ̀ ni. <laughs> torí. ọyẹ fún ọ lépè kan ẹ fún ẹ lẹ́yìn kan ẹ má jò ẹ má wàá jó jẹ́pè ńlá o ṣe bọ́rọ̀ tó jẹ lépè rẹ. àwa jẹ́ pé nàìjíríà kò lè rí àtúntò. ọ̀rọ̀ lẹ́sọ̀ ọ̀rọ̀ nìyẹn kò ń ṣépè. ẹ ẹ ṣe mọ̀ ó ní nǹkan nú. níbi tí gbogbo ìlú ti ń sáré pé a fẹ́ kí ìlú wa ó dáa. bẹ́ẹ̀ni. ẹ wo ṣẹ́ lẹ́yìn ọlọ́run àtàwọn áńgẹ́lì ẹ̀ bí àwọn jésù àwọn ànábì kankan yẹn àwọn ìbúlóṣẹ́kù èèbó àwọn la lè sọ pé wọ́n gbọ́ lọ́n gbọ́ wọn ní fi ẹ̀tọ́ ẹnì kankan dùn àní wọ́n ní téèyàn bá pa adìẹ lásán lu ibò wọ́n bá lè yan ọlẹ́ wọn mo ní ah adi tá à ń pa gba Christmas wọn ní hàn mo ní ah ó ṣe àtúndà náà ń lẹ̀ wọn wọn ló ní ráìtì títí ẹ̀ mo adi adìẹ ní ráìtì wọn ní hàn. Ah, èyí nígbà tẹ́ ń sọ yẹn ordinary player ológbò kan ni Àbájá ni ó ń sìnú lé ó kàn kọjá lọ́nu lé lòun bá fẹsẹ̀ gbá kí ni tó èèyàn kan ṣe fídíò lọ́ba post ẹ̀. ẹ ṣe mà. alájí wọ́n sùn ẹ̀ o. yes sir. kòmísà gómìnà yes sir. láti UK mo ti ń pè. ẹ ṣe kan sà. ẹ ṣe rí ọ yes sir ṣe rí pé wọ́n gbé òkú kàbí wọn ò gbé òkú ṣe rí gẹ́gẹ́ mò ń bá ètò yìí lọ gbogbo bí ọ̀rọ̀ Mohbad bó ṣe ń lọ mo dẹ̀ ń bá bẹ ṣe ń ṣe ètò mo dẹ̀ ń bá a lọ bó ṣe ń lọ. sẹ́rí ẹ jẹ́ kí n kan yé yín ní pé sẹ́rí àwa loke UK ni o Amẹ́ríkà ni o sẹ́rí pé Nàìjíríà ò Nàìjíríà ò gba iyì kankan kò sí iyì kankan fún Nàìjíríà ìtìjú pátápátá ló jẹ́ fáwọn lo òkèèrè gan because ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé sẹ́rí ọ̀rọ̀ lọ́rọ̀ Mohbad ẹ lè rí ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Mohbad bí bàbá Mohbad tó bá jẹ́ lóòótọ́ náà sí òkú Mohbad bẹ́ẹ̀ bí bàbá Mohbad ó lọ lé ẹjọ́ kò lè rí ìdájọ́ because ìdúró yìí àwọn olè fẹ́ ni kò ṣe ẹjọ́ kì í ṣe ọlọ́pàá ni bàbá Mohbad máa lọ rìpọ́ọ̀tù fún ní police station bẹ́ẹ̀ni kí ni ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí kí ni ìgbésẹ̀ tó fẹ́ gbé lórí ẹ̀ àwọn tó wà báńdì kìíní yìí èmi fẹ́ sẹ́rí gbogbo bá ọ̀rọ̀ ṣe lọ táwọn kan ń sọ̀rọ̀ tó ń gbé kìíní àwọn èèyàn ò nà tán sẹ́rí bàbá Fálànà kò lè dá sí kéèsì Gbàrà Fáláwọ̀ ti mọ ibi tọ̀rọ̀ yìí lọ wọn ò lè dá sí tó ti yẹ yìí wọn ò ní dá sí rárá because wọn ò ní fẹ́ jẹ́ kó tẹ̀ wọ́n mọ́ ẹ rẹ̀ àwọn tó dẹ̀ wá ń di kìíní àwọn alágbára látòkè ni. ìṣẹ́rìngbà táwọn kan bó program yìí tẹ̀ ṣe lánàá pé eh, ọmọ eh, tinu ọmọ eh, Rẹ̀mí Tinubu ó gbé owó kan lẹ̀ fún wọn gbà tí ọmọ yẹn kú tó gbé fúyàwó ẹ̀ gbogbo àwọn pípù yìí kánkọ̀sì kan náà ní iṣẹ́ kan náà jọ ń ṣe so tọ́wọ̀n bá ṣe nǹkan yẹn àṣírí ìmọ̀ àṣẹ́gbẹ́ wọn tó ń sọ pé kíní kọ́ kúkú ju kíní ilẹ̀ kí gbogbo ayé kúkú jọ mọ̀ kájọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ikú ọmọ yìí látòkè ló ti wá kì í ṣọ̀rọ̀ pé kíní sábàbí lọmọ náà fi ṣe náà fi ṣiṣẹ́ yẹn sábàbí náà fi ṣe pé kọ́ fi dájú ẹjọ́ kọ́ fi dàrú sẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n gún ọmọ yẹn wọ́n gún lọ́bẹ̀ wọn dẹ̀bẹ́ kó mọ káṣírí tú síta òun nìkan tó ń ṣe lórí ọmọ yìí wọ́n fẹ́ fi ṣòkú òru so gbogbo àwọn alágbára ló wà ń dìgì ní sẹ́rí tí wọ́n mi ń sọ pé òun náṣírí kan lọ́wọ́ òun ní kankan lọ́wọ́ ó ń fẹ́ fi máa dẹ́rù bá àwọn èèyàn láti yí pé kó lè kán èèyàn lè máa sá ni kò sí àṣírí kankan tó fẹ́ wà láàrin wọn àtọ̀pọ̀ ẹ̀ tó máa jẹ́ pé kí n kò sáṣírí kan ju pé bí àwọn tó ń gbòògùn olóró tó di eyín sí and then àwọn tọ́lẹ̀ jọ ń ṣiṣẹ́ fún àwọn ló wà ní kìíní òótọ́ ọ̀rọ̀ mò ń sọ fún yín àìdá ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ ohun tó ń ṣẹlẹ̀ gángan nìyẹn wọn ò lè rí kankan because láti ìjọ ìná ti ń pèsè owó orí lórí kìíní bí òrí bí ìlú kan ṣe máa wà níbi tá a wà níbí kò sí tí nǹkan kan bá ṣẹlẹ̀ kẹ́nìkan ibùgbẹ́dẹ́gbẹ́jọ ń gbélé kó kó ṣubú lásán tí ó yẹ kó ṣubú àwọn tó wà nílé wọn kọ́ béèrè tó wà nílé tọ́jà wà náà pé báwo lẹ́nu yìí ṣe ṣubú níbo lẹ wà gbẹdẹ mi ṣubú wọn á bẹ̀rẹ̀ ká tó pé lẹ́yìn ọ̀kú téèyàn bá kú àwọn tó wà nílé ẹni first suspect wọ́n dẹ̀ máa steal ilé yẹn ni kò sẹ́ni kankan tó máa mú kankan kúrò nínú ilé yẹn wọ́n á steal ẹ̀ ni títí wọ́n fi ṣe investigation wọn ẹni tó fọwọ́ kọ òkú yẹn gbogbo ẹ̀ ló máa ṣe everything tọ́dẹ̀ máa rí everything so ẹ lè rí bẹ́ẹ̀ lè rí ìdájọ́ òdodo ní nàìjíríà yẹn tájọ wà ẹ̀ especially lẹ́kọ̀ọ́ yẹn àì gbàgbé ẹ̀ the last thing máa rí ni pé ẹjọ́ ẹ̀ wọ́n máa ṣe rábàrábà kò sí nǹkan kan tó bẹ́ẹ̀ sílẹ̀ nǹkan tẹ́mi kọ̀ bẹ́ẹ̀ ni pé kẹ̀ sí pé because ọ̀rọ̀ yóò ń ta mí lára gidi gan tó bá yẹ pé mo ní nǹkan tẹ́lẹ̀ pé ìlú yẹn ó yẹ kó finish ìlú yẹn kí ìlú yẹn kó pẹ́rìsì dànù kó pẹ́rìsì dànù ni because kí ló dé àwọn táwọn àlókèrè àlè wálé ṣé àwọn máa gbogbo orú nǹkan báyìí sì èèyàn á lọlé wàá pa ẹ̀wọ̀n padànù má pa ẹ́ ti pa o ò ní kankan kò sí nǹkan ṣe ìkọ̀sá alágbára ló wà gbogbo àwọn náà ń ṣòṣèlú kí àwọn ọmọ ọlọ́mọ náà àìsàn gbogbo apariwo pariwo ti sars ti sars wà ń bẹ̀ kí náà ṣe lórí sars ìlú òkèrè pé tán sọdẹ́nìkan sọ pé ẹ world guinea máa dá sí wọn ò ní dá sọ máa wò yín rọ kò sí nǹkan kan tó kàn wọ́n kò sí hmm. tó bá nǹkan tí mo kàn rí pé irú ọmọ yìí prime boy tó bá jẹ́ bí ìlú wà tó dẹ̀ ní tó ní british passport lọ́wọ́ wọ́n lè wá rescue bọ̀bọ̀ yẹn bẹ̀rẹ̀ láì sí yẹn ẹ gbàgbé ẹ ìlú yóò ní dáhùn sí wọ́n máa wò yín ràn ẹ ṣe sọ. so nǹkan tó ń fẹ́ kẹ gbẹ́ gbọ́ tó fẹ́ kẹ sọ tí mo fẹ́ sọ lórí ẹ̀ nìyẹn ẹ ṣe. ó ga o. ó sọ sí ni lẹ́nu òbí. Hmm, ọ̀rọ̀ yẹn ga. torí kìtẹ́ ṣerú ṣerú kìtẹ́ ṣerú ọ̀rọ̀ yìí ló yẹ kó jẹ́ wípé a máa máa gbọ́ níbi tí ọ̀rọ̀ dé dúró yìí kì í ṣerú ọ̀rọ̀ yìí la máa máa gbọ́ ń sìn. Hmm. ok wọ́n ń fún wa ní igbó dídí sọ wọ́n sọ fún wa pé kí ló dé tá à ń tá à ń sọ̀rọ̀ nípa DNA and all those things mm. kí láwọn náà kí ló dé táwọn náà ń sọ̀rọ̀ lórí lórí pé kó tètè lọ sin òkú kí ni tí wọ́n fẹ́ gẹ́ni lórí pé wọ́n fẹ́ tètè. ṣé ìwà lórí ètò ni. bẹ́ẹ̀ni sà. ẹ ń gbọ́ rédíò lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni sà. ó yá ẹ bá wa dá sí. Ah, ẹ ṣeun sà lórí ọ̀rọ̀ ikú Mohbad náà ni. ok. kódà. ibo la yín ti ibo la yín pè wá yìí ẹ jọ èmi ń pè láti Mauritania. Mauritania ok ó yẹ bá wa dá sí ẹ bá wa dá sí. ìtí ah, mo fẹ́ ìtí mo kà fẹ́ dá sí nínú lórí ètò yìí ni pé. ọrọ ọmọkùnrin yẹn kódà ọlọ́run ọba Elédùmarè ló lè dá sí ọ̀rọ̀ yẹn torí pé kí ni Nàìjíríà ó ti ó dàbí mẹ́wàá níbi nínú ìlú wa ní Mauritania bí yìí gan tó jẹ́ African country ni wípé nǹkan ṣẹlẹ̀ tí wọ́n á ní àwọn anything tó bá fi lè ṣẹlẹ̀ nínú ìlú yìí àti àlejò tó wà nínú ilé o àti ara ilé o gbogbo wọn ni wọ́n kọ́kọ́ kó lọ sí police station hmm. wọ́n kọ́kọ́ lọ béèrè wọ́n fi interrogation lórí gbogbo wọn gbogbo àwọn tó bá wà nínú ìlú kó tó di pé wọ́n rí òdodo ọ̀rọ̀ kó tó fi àwọn yẹn lẹ̀ so ọ̀rọ̀ nàìjíríà yẹn in fact gbogbo nǹkan ni wọ́n fi ṣe politics ti wọn wọ́n kà ń dààmú àwọn tálíkà lásán àwọn wọ́n dẹ̀ máa wọ́n ti gbàgbé pé àwọn tálíkà yìí dẹ̀rẹ̀ àwọn ni wọ́n dìbò fún ọ tí wọ́n wọlé wọ́n ti gbàgbé so hmm. ẹ ṣeun. ẹ ṣe gan ni ẹ ṣeun láti Mauritania ẹ ṣeun ah, ìbò ò lè ṣe ìpínlẹ̀ sọ àbí. àwọn ti French ni French lọ sọ náà sọ mbẹ ṣé wàá fẹ́ bínú sọ french <laughs> gbogbo french tẹ́ bá bínú sọ ẹ lọ sọ fọjọba nàìjíríà kan fi àwọn prime boy sílẹ̀. àwọn ò french yorùbá tá a jọ ń sọ yìí lọ a ṣe ń sọ yorùbá gan wọn ò gbọ́ kábọ̀sì bó ṣe àwọn fẹ́ sọ french. ẹ wo aláàjì ọ̀rọ̀ yìí <laughs> ọ̀rọ̀ tó jẹ́ wípé a ti sọ wípé o mà tabara lé o mà hmm, tabaro. nǹkan ta káàkiri ẹ lọ́wọ́ ń ta káàkiri ẹ màmá ṣe o kò jẹ́ kókó tá à ń gbéyàwó lẹ́nu o. inú wa ò dùn o hmm. gbogbo àwọn gbogbo àwọn ìjọba orílẹ̀-èdè nàìjíríà àtọ̀ bá ń gbọ́ inú wa ò dùn ohun mi ló ti háì àti pariwo pariwo pariwo wọn etí ikú náà ń kọ o inú wa ò dùn ẹ̀dẹ̀ ní ká má ṣe pé a ní ṣe pé lórí ètò gbọ́ èyí tá bá ń ṣe fún wọn ní kọ́nà àyàrá wa yóò máa mú wọn níta bá ń ṣẹ́ fún wọn ní kọ́nà yàrá wa lórí ìrìn wa lórí iṣẹ́ wa níta bá ń ṣẹ́ fún wọn yóò máa mú wọn torí ìtìjú ló jẹ́ fún nàìjíríà ìtìjú ló jẹ́ fún gbogbo citizen nàìjíríà. káwọn kan á máa lo owó agbára léèyàn lórí kó máa fowó agbára léèyàn jẹ ọwọ́ lágbáyàn lójú. ní hmm. orílẹ̀-èdè bẹ́ẹ̀ lè grow.

ní tí n bá rò sí wọn yóò jẹ́ bẹ́ẹ̀ kó máa wẹnu àgbo gbogbo àwọn tó ń dọwọ́ bo ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà tó ń fi àjẹmẹ̀kúnnù tí wọ́n fẹ́ kí wọ́n máa ká jẹmẹ̀kúnnù gbogbo wọn ọlọ́run yóò ṣèdájọ́ wọn inú wa ọ̀dọ́ omi ò mọ tí mo fẹ́ sọ yóò pé ọwọ́ agbára ló ń lò fún wa ìgbọ́ náà lálágbára. ẹ ṣe mr ibro. ẹtọ́ tí ẹtọ́ tí ẹtọ́ tí tètè tó gba àwọn èèyàn rè inú wa ọ̀dọ́ ẹtọ́ tí Tinubu bá ń gbọ́ kó máa gbọ́ tí Sanwó-Olú bá ń gbọ́ kó máa gbọ́ o gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ yìí kí wọ́n máa gbọ́ inú wa ọ̀dùn inú wa ọ̀dùn inú wa ọ̀dùn. mr ibro láti Dubai ẹ ṣe gan ni ẹ ṣe. Hmm. ṣe ti rí nǹkan tí mo sọ káwa sọ pé irú ẹjọ́ yìí ẹ ẹ wọn òun wá jẹ́ pọ́n ti lọ gba wọ́n ti lọ gba òkú wọn ti sin irú ẹni báyìí sìn báwo lẹ́yìn fẹ́ kó fíù. kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. ó lọ jẹ́ wípé wọ́n ti sin so wọ́n kàn jẹ́ kéèyàn máa fi eh, kéèyàn máa kéèyàn máa kéèyàn máa lé tí ò yẹ kéèyàn máa lé káàkiri àfi táìmù wálẹ̀ àfi ẹnẹ́jì wálẹ̀ so hmm. gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ tẹ́lẹ̀ ẹni justice for Mohbad is justice for all. Hmm. kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. so ṣé tírú nǹkan báyìí tó bá jẹ́rú àwọn eh, irú ọmọ wọn ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí ṣé wọ́n lè gbàdúrà báwọn ṣe ń jẹ́ ọ̀ọ́ oh, ọlọ́wọ́n anyway ẹ̀yìn yẹn wà lórí ọ̀rọ̀ prime lórí ọ̀rọ̀ prime boy àti spending ibẹ̀ là ń padà bọ̀ ní abala ètò wa tó máa tẹ̀lé lé ẹ já yẹn dúró báyìí náà for now ká láǹfààní láti fara nísìnyí díẹ̀ tó bá di ní orí ètò wa tó ń bọ̀ ọ̀rọ̀ prime boy àti spending ìbolódé dúró nǹkan tí à ń gbé bọ̀ nínú ètò tó ń bọ̀ nìyẹn ẹ̀yin náà lè lọ jẹun o náà fara nísìnyí ṣùgbọ́n kó dìgbà yẹn ẹ lè mọ gbádùn àwọn orin lọ́lọ́kan òjọ̀ kan ilé tí a mú wa fún yín díje babjé ẹ̀jẹ̀ adágbére ká lè lọ́nà fún mi. ẹ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n pè wọlé àwọn tó máa wọ̀ wá lórí YouTube ẹ ṣe gan. a fẹ́ fi àsìkò yìí káwa náà fi dẹnu ká fi ṣẹnu dédé síbi. síbi hmm, ṣé síbi ráìsì àgbè tí mo kọ ni eh, eh, ẹni ká sá ti gbẹnu sí nǹkan kan. kó má ṣáàjú omi lásán ló wọ ẹnu a tún padà láìpẹ́ láìpẹ́ balógun babájídé lórúkọ mi tí gbogbo yín mọ̀ sí dj balùjẹ́ ó dìgbà kan náà for now. ẹ ṣé o gbogbo yín lólùfẹ́ wa a pàdé láìpẹ́ láì jìnnà fans àwọn fans wa wọ́n try gan wọ́n try à ń padà bọ̀ lágbára ọlọ́run quadri amsat òun náà ló kọ́ mi ẹ ṣeun. QH QH QH radio. From Accra to the world Omi milẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ ajé ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ́ QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH Radio làwa ń gbọ́. QH Radio làwa ń gbọ́.